Iṣẹ́ àwọn Àpọ́stélì orí keje. Nígbà náà ni olórí àlùfáà wí pé. Nǹkan wọ̀nyí a rí bẹ́ẹ̀ bí? Òun sì wí pé. Alàgbà, ará àti bàbá ẹ fetí sílẹ̀. Ọlọ́run ògo fi ara hàn fún Ábúráhámù bàbá wa nígbà tí ó wà ní Mesopotamia kí ó tó ṣe àtìpó ní Harani. Ó sì wí fún un pé jáde kúrò ní ilẹ̀ rẹ àti lọ́dọ̀ àwọn ìbátan rẹ kí o sì wá sí ilẹ̀ tí èmi ó fi hàn ọ́ nígbà náà ni ó jáde kúrò ní ilẹ̀ àwọn ará káríà ó sì ṣe àtìpó ní harani lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú ọlọ́run mú un ṣípò padà wá sí ilẹ̀ yìí níbi tí ẹ̀yin ń gbé nísinsìnyí kò sì fún un ní ìní kan àní tó ẹsẹ̀ ilẹ̀ kan ṣùgbọ́n ó lérí pé òun ó fi fún un ní ilẹ̀ níní àti fún àwọn irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tí kò tí ì ní ọmọ ọlọ́run sì sọ báyìí pé irú ọmọ rẹ̀ yóò ṣe àtìpó ní ilẹ̀ àjèjì wọn ó sì sọ wọn di ẹrú wọn ó sì pa wọn lójú ní irinwó ọdún ọlọ́run wí pé orílẹ̀-èdè náà tí wọn ó ṣe ẹrú fún ni èmi ó dá lẹ́jọ́ lẹ́yìn náà ni wọn ó sì jáde kúrò wọn ó sì wá sìn mí níhìn yìí ó sì fún un ìkọlà bẹ́ẹ̀ ni abrahamu bí isaki ó kọ́ ọ́ ní ìlà ní ijọ́ kẹjọ isaki sì bí jacobu jacobu sì bí àwọn baba ńlá méjìlá àwọn baba ńlá sì ṣe ìlara jósẹ́fù wọ́n sì tà á sí íjíbítì ṣùgbọ́n ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ó sì yọ ọ́ kúrò nínú ìpọ́njú rẹ̀ gbogbo ó sì fún un ní ojú rere àti ọgbọ́n ní ojú farao ọba íjíbítì ó sì fi í jẹ baálẹ̀ íjíbítì àti gbogbo ilé rẹ̀ ìyàn kan sì wáyé mú ní gbogbo ilẹ̀ Íjíbítì àti ní Kénáánì àti ìpọ́njú púpọ̀ àwọn bàbá wa kò sì rí oúnjẹ ṣùgbọ́n nígbà tí Jákọ́bù gbọ́ pé àlìkámà ń bẹ ní Íjíbítì ó rán àwọn bàbá wa lọ lẹ́rìn kìíní àti nígbà kejì Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn arákùnrin rẹ̀ a sì fi àwọn ará joseph hàn fún Fáráò Jósẹ́fù sì ránṣẹ́ ó sì pe Jákọ́bù bàbá rẹ̀ àti gbogbo àwọn ìbátan rẹ̀ sọ́dọ̀ rẹ̀ àrùndínlọ́gọ́rin ọkàn Jákọ́bù sì sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì ó sì kú òun àti àwọn bàbá wa a sì gbé wọn lọ sí Ṣíkẹ́mù a sì tẹ́ wọn sínú ibojì tí Ábúráhámù rà ní iye owó fàdákà lọ́wọ́ àwọn ọmọ Émórù bàbá Ṣíkẹ́mù ṣùgbọ́n bí àkókò ìlérí tí Olúwa ṣe fún Ábúráhámù ti kù sí dẹ̀dẹ̀ àwọn ènìyàn náà ń rú wọ́n sì ń rẹ̀ ní Íjíbítì títí ọba mìíràn fi jẹ lórí Íjíbítì tí kò mọ Jósẹ́fù òun náà ni ó ṣe àrékérekè sí àwọn ìbátan wa wọ́n sì hùwà búburú sí àwọn bàbá wa tó bẹ́ẹ̀ tí wọ́n fi já àwọn ọmọ ọwọ́ wọn kúrò lọ́wọ́ wọn nítorí kí wọn kí ó má ṣe yè ní àkókò náà ni a bí Mósè ẹni tí ó ní ẹwà púpọ̀ tí wọ́n sì bọ́ ní oṣù mẹ́ta ní ilé bàbá rẹ̀ nígbà tí wọ́n sì gbé e sọnù ọmọbìnrin Fáráò he ó sì tọ́ ọ dàgbà ní ọmọ ara rẹ̀ a sì kọ́ Mósè ní gbogbo ọgbọ́n ara Íjíbítì ó sì pọ̀ ní ọ̀rọ̀ àti ní ìṣe nígbà tí ó sì di ẹni ìwọ̀n ogójì ọdún ó sọ sí i lọ́kàn láti lọ ibẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ara rẹ̀ wò nígbà tí ó sì rí ọ̀kan nínú wọn tí à ń jẹ ní ìyà ó gbèjà rẹ̀ ó gbẹ̀san ẹni tí wọ́n ń jẹ ní ìyà ó sì lu ará Íjíbítì náà pa ó sì ṣe bí àwọn ará òun mọ̀ bí Ọlọ́run yóò ti ti ọwọ́ òun gbà wọ́n ṣùgbọ́n wọn kò mọ̀ ó sì di ijọ́ kejì ó yọ sí wọn bí wọ́n ti ń jà òun ìbá sì parí rẹ̀ fún wọn ó wí pé alàgbà ará ni ẹ̀yin èyí ṣe tí ẹ̀yin fi ń ṣe ohun tí kò tọ́ sí ara yín ṣùgbọ́n ẹni tí ó fẹ́ràn sí ẹnìkejì rẹ̀ tì í kúrò ó wí pé ta ni ó fi ọ jẹ olórí àti onídàájọ́ wa ìwọ ń fẹ́ pa mí gẹ́gẹ́ bí o ti pa ará lánàá Mósè sì sá nítorí ọ̀rọ̀ yìí ó sì wá ṣe àtìpó ní ilẹ̀ mídíánì níbi tí ó gbé bí ọmọ méjì nígbà tí ogójì ọdún sì pé áńgẹ́lì olúwa farahàn án ní ijù ní òkè sinai nínú ọ̀wọ́ iná ní ìgbẹ́ nígbà tí Mósè sì rí i ẹnu yà á sí ìran náà nígbà tí ó sì sún mọ́ láti wò ó fín òun olúwa kọ sí i wípé èmi ni ọlọ́run àwọn bàbá rẹ ọlọ́run abrahamu àti ọlọ́run isaki àti ọlọ́run jákọ́bù mósè sì wárìrì kò sì dáṣà láti wò ó mọ́ olúwa sì wí fún un pé tú rẹ kúrò ní ẹsẹ̀ rẹ nítorí ibi tí ìwọ gbé dúró nì ilẹ̀ mímọ́ ni ní rírí mo ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí ń bẹ ní Íjíbítì mo sì ti gbọ́ gbígbìn wọn mo sì sọ̀kalẹ̀ wá láti gbà wọ́n wá nísinsìnyí èmi ó sì rán ọ lọ sí Íjíbítì Mósè náà yìí tí wọ́n kọ̀ wípé ta ni ó fi ọ jẹ olórí àti onídàájọ́ òun náà ni ọlọ́run rán lọ láti ọwọ́ áńgẹ́lì tí ó fara hàn ní ìgbẹ́ láti ṣe olórí àti olùdáǹdè òun ni ó mú wọn jáde lẹ́yìn ìgbà tí ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ní ilẹ̀ Íjíbítì àti ní òkun pupa àti ní agejù ní ogójì ọdún èyí ni Mósè náà tí ó wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé wòlíì kan ni Olúwa Ọlọ́run yín yóò gbé dìde fún yín nínú àwọn arákùnrin yín bí èmi ò ní kí ẹ gbọ́ tirẹ̀. èyí náà ni ẹni tí ó wà nínú ìjọ ní ìjù pẹ̀lú áńgẹ́lì náà tí ó bá a sọ̀rọ̀ ní òkè Sinai àti pẹ̀lú àwọn bàbá wa ẹni tí ó gba ọ̀rọ̀ ìyè láti fi fún wa ẹni tí àwọn bàbá wa kò fẹ́ gbọ́ tirẹ̀ ṣùgbọ́n wọ́n tì í kúrò lọ́dọ̀ wọn wọ́n sì yí padà ní ọkàn wọn sí Íjíbítì wọ́n wí fún Árónì pé dá òrìṣà fún wa tí yóò máa tọ̀nà ṣáájú wa nítorí bí ó ṣe ti Mósè yìí tí ó mú wa ti ilẹ̀ Íjíbítì jáde wá a kò mọ ohun tí ó ṣe é wọ́n sì yá ère ẹgbọ̀rọ̀ màálù ní ijọ́ wọn nì wọ́n sì rúbọ sí ère náà wọ́n sì ń yọ̀ nínú iṣẹ́ ọwọ́ ara wọn Ọlọ́run sì padà ó fi wọ́n sílẹ̀ láti máa sin ogun ọ̀run bí a ti kọ nínú ìwé àwọn wòlíì pé ẹ̀yin ará ilé Ísírẹ́lì ẹ̀yin á mú ẹran tí a pa àti ẹbọ fún mi wá bíi ní ogójì ọdún ní ìjù ẹ̀yin sì tẹ́wọ́ gba àgọ́ mólókù àti ìràwọ̀ òrìṣà rémfánì àwòrán tí ẹ̀yin ṣe láti máa bọ wọ́n èmi ó sì kó yín lọ rékọjá bábílónì àwọn baba wa ní àgọ́ ẹ̀rí ní ìjù bí ẹni tí ó bá Mósè sọ̀rọ̀ ti pàṣẹ pé kí ó ṣe é gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ó ti rí tí àwọn baba wa tí ó tẹ̀lé wọn sì mú bá Joshua wá sí ilẹ̀ ìní àwọn kèfèrí tí ọlọ́run lé jáde kúrò níwájú àwọn bàbá wa títí di ọjọ́ dáfídì ẹni tí ó rí ojú rere níwájú ọlọ́run tí ó sì tọrọ láti rí ibùgbé fún ọlọ́run jákọ́bù ṣùgbọ́n sólómọ́nì kọ́ ilé fún un ṣùgbọ́n ọ̀gá ògo kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ gẹ́gẹ́ bí wòlíì ti wí pé ọ̀run ni ìtẹ́ mi ayé sì ni àpótí ìtìsẹ̀ mi irú ilé kíni ẹ̀yin ó kọ́ fún mi ni olúwa wí tàbí ibo ni ibi ìsinmi mi ọwọ́ mi kọ́ ha ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ̀yin ọlọ́rùn líle àti aláìkọlà àyà ohun etí nígbà gbogbo ni ẹ̀yin máa dènà ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí àwọn baba yín bẹ́ẹ̀ ni ẹ̀yin ta ni nínú àwọn wòlíì tí àwọn baba yín kò ṣe inúnibíni sí wọ́n sì ti pa àwọn tí ó ti ń sọ àsọtẹ́lẹ̀ ti wíwá ẹni olóòótọ́ nì ẹni tí ẹ̀yin sì ti di olùfihàn àti olùpa ẹ̀yin tí ó gba òfin gẹ́gẹ́ bí ìlànà àwọn áńgẹ́lì jẹ kò sì pa á mọ́. nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí àyà wọn gbọgbẹ́ dé inú wọ́n sì parí sí i kéke ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹjúmọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti jésù ń dúró ní ọwọ́ ọ̀tún ọlọ́run ó sì wí pé. wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró ní ọwọ́ ọ̀tún ọlọ́run. nígbà náà ni wọ́n kígbe ní ohùn rárá wọ́n sì di etí wọn wọ́n sì fi ọkàn kan rọ́ọ̀lù ú wọ́n sì wọ́ sẹ́yìn òde ìlú wọ́n sọ ọ́ ní òkúta àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ ní ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní sọ́ọ̀lù wọ́n sọ Stéphane ní òkúta ó sì ń ké pe olúwa wípé. jésù olúwa gba ẹ̀mí mi. ó sì kúnlẹ̀ ó kígbe ní ohùn rárá pé. olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn ní ọrùn. nígbà tí ó sì wí èyí ó sùn